This is Dawa Nigeria. Dawa Nigeria. Reviving the human bite by bite. Dawa Nigeria. bẹ́ẹ̀ tí ó lè ṣe ní láǹfààní wàlá ṣàfáà kódà ìmọ̀ ṣìpẹ̀ fúnni òní sí ń jẹ́ta ń sọ yìí wọ̀lùkà fìlú gbogbo àwọn tó bá wá ṣàìmọ̀ orí kan kẹfìrí sí ọlọ́run bá níjọ yìí húmù zọ̀ọ̀lìmù kódà ní àwọn náà ó pé wọ̀lùkà fìlú àwọn kẹfìrí húmù zọ̀ọ̀lìmù ẹ̀rí alábòsí ẹ̀dá ni wọ́n nítorí pé ibi tó yẹ ká gbé ìjọsìn sí wọ́n ń gbé síbi tó yàtọ̀ sí ẹ̀rí ní ẹ̀tọ́ sí ìjọsìn. wọ́n ṣe fáàtúlù mú bàtà ìṣìpẹ́ èyí tó fi ẹ̀sẹ̀ nílẹ̀ hiyalẹ́tì tí ó sì jẹ́ ìṣìkẹ̀ tí ó jẹ́ àtẹ̀wọ́gbà wájú ọlọ́run hiyalẹ́tì òun náà ní ìṣìkẹ̀ tó ṣe wípé tó tòlábo nínà lọ tí à ń dojú ní máa wá à ń dojú rẹ̀ kọ́ ọlọ́run bá wà ṣáfíù ẹni tá a bá wá fún níyànda nínú ẹ̀dá ọlọ́run kí ó ṣípẹ̀ fún yàn mùkárọ́mù lè ṣàfà tí ọlọ́run bá kúkú pọ̀n lé ni pẹ̀lú pé kó jẹ́ òun ló ṣípẹ̀ fáwọn míì. والمشفوع له ẹni tí ó tún wá ṣìpẹ̀ fún náà man radiya Allahu qawlahu wa amalahu òun náà lẹ́nu tó ṣe pé ọlọ́run ọba ọba àlekíọ́lá ó yọ́nú sí iṣẹ́ tó ń ṣe àti gbólóhùn tó ń ṣe kíni tó sọ ba'da al-izni yóò tún wá ní wá àyàfi lẹ́yìn ìgbà tí ọlọ́run ọba tó bá ti yọ̀ǹda fún àwọn ẹni tí ó ṣìpẹ̀ yìí القاعدة الثالثة وقوكتا هنا وقلة المسلم برمى أن النبي ونان إنتي النبي محمد صلى الله عليه وسلم إكيونا أتيونا كيونا بقبع عليكم ظهر في أناس متفرقين ọlọ́run bá gbé dìde láàrin àwọn èèyàn kan tó ṣe wípé mutafarriqina fi ibadatihim tí wọ́n ní oríṣiríṣi níbi ọ̀nà tí wọ́n máa ń gbà àjọṣe fún ọlọ́run ọba. minhum arínú àwọn tí ọlọ́run bá gbé ànábì dìde tó rán níṣẹ́ sí yìí arínú wọn tó ṣe pé mẹ̀yà àbùdù màláìkà àwọn tó ṣe pé màláìkà làwọn ń sìn wàmíhùn kódà arínú wọn mẹ̀yà àbùdù àǹbìyà àwọn tó ṣe pé àwọn ànábì ọlọ́run bá kàn ti lọ ṣáájú ni wọ́n ń sìn wọ̀ sọ̀lẹ̀hìn kódà àtúndì nu wọn àwọn tó ṣe pé àwọn ẹni eré tán ti lọ làwọn máa ń ṣèjọsìn fún wàmíhùn mẹ́yà àbúrò àṣìjà àárínú wọn tó ṣe pé bọ́gìbọ̀ ọ̀pẹ̀ ni wọ́n bí làwọn máa ń ṣe ìforíkalẹ̀ ni wọ́n máa ń ṣe ìjọsìn fún wal ahjar àfìrínú wọn tó ṣe pé àpáta ńlá àbẹ́ àpáta àbókúta làwọn máa ń ṣe ìjọsìn fún gẹ́gẹ́ bí ṣe ń bẹ láwùjọ tiwa náà lónìí wa minhum man ya'budu shamsa wal qamar àkódà ń bẹ nínú wọn àwọn tó ṣe pé oòrùn làwọn máa ń ṣèjọsìn fún nígbà tóun bá ti ń yọ òun làwọn máa ń ṣèjọsìn fún wọlkọmọ kódà àrínú tó ń pé òṣùpá làwọn máa ń sìn wọkọ tẹlẹhùn rasulullah gbogbo wọn yìí pátá ni ànábì ni ó bá dà lórí ikú tí wọn ń ṣe yìí walam yufarriq bainahum kódà kò sí òpin yà láàrin wọn ẹ̀yin tẹ̀ ń sin àwọn ànábì ọlọ́run àní bá yín jà àní àní àní kọ̀ fún yín kẹ́ ẹ má sìn wọn àbí ẹ̀yin tó ṣe pé àwọn màláìkà lẹ́ ń dojú ìjọsìn yín kọ àlẹ́ máa pè ipe ká wá ràn yín lọ́wọ́ àní sàláì máa kọ̀ fún yín rárá o ànábì ọlọ́ọ̀bà àlìkọ́lá ó wá ń sọ fún ẹ̀rí fún ilé ọlọ́ọ̀bà àlìkọ́lá ń sọ fún àlàbù Muhammad sallallahu alayhi wa sallam nínú alukur'an orí kẹjọ àyà kọkàndínní ogójì wípé. وقاتلوهم حتى لا تكون فتنة ويكون الدين كله لله وقاتلوهم يا نبي قاتلوهم kọ̀ fún wọn báwọn jà hátà látàkùnà fitna tó fi jẹ́ wípé kò ní í sí ìmọ̀ ṣe ẹbọ kankan mọ́ ní orílẹ̀ wàyẹ̀kúnà dínú kulluhu lillah tí gbogbo ti ń jẹ́ ìjọsìn pátá tí gbogbo ti ń jẹ́ ẹ̀sìn ìlànà bá ṣe máa ti ọlọ́run yẹ̀kúnù kulluhu lillah tí gbogbo ó sì máa jẹ́ ti ọlọ́run bá fún ọlọ́run bá nìkan. wàdàlú lè ṣàmùsì wal qamar ìtọ́ka sí wípé àwọn kan nínú àwọn ohun tí ọlọ́run bá gbé ànábì wa ẹ̀rí pé àwọn kan nínú wọn wọn máa fi oòrùn àti òṣùpá òun náà ni qawluhu ta'ala gbólóhùn ọlọ́run bá tó ń sọ fún wa nínú suratu Fussilat aya kẹtàdínní ogójì wípé. ومن آياته الليل والنهار والشمس والقمر لا تسجدوا للشمس ولا للقمر واسجدوا لله واسجدوا لله الذي خلقهن إن كنتم إياه تعبدون ومن آياته ẹ̀rí ẹlọ́mọ̀ wípé min ayatihi nínú àwọn àmì ọlọ́run ba nínú àwọn àmì tí ń tọ́ka sí títóbi ìjọ ṣoṣo ọlọ́run ba òun náà ni aláìlú wà nàá ooru bí òru ṣe máa wá wan nahar àti tí yóò tún yí padà náà tí ọ̀sán ó tún ti yóò tún mọ́lẹ́gbò ọ̀sán náà ó tún gbé wọ́n ṣàmùsùn kódà nínú àmì ọlọ́run ọba náà ni òòrùn wọlùkọ́mọ̀ nínú àmì ọlọ́run ọba náà ni òṣùpá látàkùrù lè ṣàmùsì wọ́n là lè kọ́mọ̀ ẹ má ṣe sìn ẹ má ṣe dojú ìjọsìn yín ẹ má sì máa forí balẹ̀ fún oòrùn wàlà àlìkọ́mẹ̀r kódà ẹ má sì jọsìn ẹ má forí kalẹ̀ fún àlìkọ́mẹ̀r òṣùpá wasjudu lillahi alladhi khalaqahun in kuntum iyyahu ta'budun ọlọ́run ọba ọba àlékí ọláyìí òun náà ní kẹ́ dojú ìjọsìn yín kọ òun ní kẹ́ máa forí kalẹ̀ fún ọba tó ṣe pé kọ̀nàkọ̀hún òun náà ló dá àwọn nǹkan wọ̀nyí tá a fi dákọ̀ yìí nkuntun ìyáhùn tààbùrù tó bá ṣe pé lóòótọ́ ọlọ́run alẹ́ fẹ́ sìn Allahu subhanahu wa ta'ala nìkan náà ni kí ẹ dodo ìjọsìn yín kọ. wa dalilul màláìkà ìtọ́ka sí wípé ànífẹ́ nínú àwọn ẹni tí ànábì lọ jẹ́ iṣẹ́ fún tí ọlọ́run bá gbé sí àárín wọn tó ṣe pé màláìkà àwọn tí wọ́n ń bẹ ní abẹ́ ìkápá ọlọ́run ba nínú àwọn ẹ̀dá kan tí ọlọ́run bá dá tá a mọ̀ sí màláíkà làwọn ọmọ ẹ̀sìn ẹ̀rí ìtọ́ka wa sí ilé ìwé kan olúhu tààlà gbólóhùn ọlọ́run àdìpẹ́lá ti ń sọ fún wa nínú sọ́rọ́tù ali imran sọ́rọ́ alukurani orí kẹta àyà ọgọ́rin pé. wàlá mọ́tún àǹtẹ̀tẹ̀. يتخذ الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون ولا يأمركم أن تتخذوا الملائكة والنبيين أربابا أيأمركم بالكفر بعد إذ أنتم مسلمون àwọn ànábì tá a bá rán tá a rán sí yín láàyè àmúrùkùn kò ní payín láṣẹ àǹtẹ̀tẹ́kìdùn mẹ́lá ìkẹta wọn nàbí yìí na àrùbáàbà kò ní payín láṣẹ wípé kẹ ẹ sọ àwọn mẹ́lá ìkà àtàwọn ànábì ìmọ̀ wọn ti kú ni àbí wọ́n ń bẹ láàyè ni kò ní payín láṣẹ kẹ ẹ sọ wọn di àrùbáàbà kẹ ẹ sọ wọn di ọlọ́wọ́n wàdàlílù kọ̀ọ̀lù ìtọ́ka sí wípé àwọn kan àwọn ànábì ọlọ́ọ̀bà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 ṣèrántí nígbà tí ọlọ́run bàbá àlekíọ́lá tó ń sọ wípé ya Isa ìrẹ́ Isa ibn Maryam ọmọ Maryam anta qulta linnas ǹjẹ́ ìwọ ló ń sọ fún àwọn ọmọnìyàn wípé ittakhiduni wa ittakhiduni wa ummiya ilahayni min dunillah pé kí wọ́n mú ọ àti ìwọ àti ìyá rẹ̀ kan sọ kan mú gẹ́gẹ́ bí ọlọ́run bá méjì yàtọ̀ sí ọlọ́run ọba ọba àlejò ọlá nìkan kọ́l tí ọ̀ísà ti wà ń da ọlọ́run ọba lóyún wípé subhanak a ah, àfọ̀mọ́ rẹ ọlọ́run ọba o máa yà kú lórí àkúlà máa láìsà lè bè hàk kò mà tọ́ fún mi ìmọ̀ lẹ́tọ̀ láti wí nǹkan kan tó ṣe pé ìyìn lẹ́tọ̀ sí wọ̀dàlí ìlú sọ̀lẹ̀ ẹ̀yìn ẹ̀rí àti ìtọ́ka sí wípé àwọn akẹ̀fẹ̀rí tá à ń sọ yìí wọn a máa pè àwọn tí wọ́n jẹ́ ní eré wọn a máa pè wọn a máa dojú ìjọsìn wọn a máa dojú ẹ̀kọ́ wọn wọn náà ní gbólóhùn ọlọ́run bá tún sọ fún wa nínú suratul Isra alukur'an orí kẹtàdínlógún ẹsẹ̀ kẹtàdínlọ́gọ́ta tí ọlọ́run bá tún sọ yìí pé. أولئك الذين يدعون إلى بهم الوسيلة أيهم أقرب ويرجون رحمته ويخافون عذابه أولئك الذين يدعون يبتغون إلى ربهم الوسيلة ẹ̀rí àwọn tí wọ́n ń pè ní nínú àwọn ànábì ọlọ́run gẹ́gẹ́ bíi Ìsá àtàwọn mìíràn náà yabtaguna ila rabbihimul wasila àwọn wọ̀nyí nínú àwọn ànábì ọlọ́run táwọn. Follow us on twitter.com slash Nigeria and on Facebook, facebook.com slash Nigeria. To support this and lots of other good work, please visit dawanigeria.com slash support for our online and offline donation channels. Dawa Nigeria, reviving the human. Bite, bye, bye.